أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبئي نستعين وعونك يا معين kí la fẹ́ bára wa sọ lónìí nínú ikma èyí tó jẹ́ ti afáwa ibn atọ́wùlà ikam atọ́ìyà ẹlẹ́ẹ̀kejì òun la bẹ̀rẹ̀ lónìí afá náà ni iradatuka tajrida ma iqamatullahi iyaka fil asbab min shakwatin kọfìyà ìtàfà ìfẹ́ kọ́ wa ń bí ni pé ẹja wo kí lọ́lọ́run wí nípa àlámọ̀rí wa ká wá ṣiṣẹ́ pẹ̀lú èrò ọlọ́run ó ní atẹ̀jìrìd ìràdẹ́tùkẹ̀ tẹ̀jìrìd ó wọ̀ ọ́ kó gbogbo ayé rẹ̀ kọ́ má ṣe kankan mí máa ju kó sí lọ́run lọ ṣùgbọ́n má iqamatullahi iyyaka fil asbab àníró ọlọ́run lásìkò gba ọ ni pé ó fẹ́ kó wá bó ti dèèyàn ná lọ síṣẹ́ lọ gbìyànjú ìwọ wá ní ìwọ fẹ́ máa wá lúwà ò ní n tí ń tọ́ka ni minshakwatul khafiya yóróyóró lọ ń tẹ̀lé kì í sọ lọ́hùn ẹni tó yẹ kó ọkọ àwọn alálàájì lọ́mọ kà wọ́n ní ọmọ tọ́jú ẹni tọ́rẹ̀ ọ̀wá níwọ̀n náà fẹ́ lọ tàwáàfù ọ̀fẹ́ máa ṣe gbogbo wàhálà ìbádà ó lè pàdé ojú rí ọlọ́run níbẹ̀ ìtọ́lọ̀ ń bá bẹ ni làásì làáfi déèyàn wọ́n ní bá ti wáyé páàrí làárí ọlọ́run nítorí rẹ̀ rẹ́ títì ibi ọba fi ọ sí wọ́n ní ọkẹ́kọ̀ọ́ bíi ọmọ kéwú kẹ́kọ̀ọ́ lásìkò ẹ̀kọ́ wàá fọ̀ làálẹ̀ fọlọ́run àìfi ìgbà tí wọ́n ní a fi sinmi ká fi ṣiṣẹ́ àìsí ìfìgbà tí wọ́n ní a ṣiṣẹ́ ká fi sinmi ntí àfa náà ń sọ fún wa nù wo kí lè ro ọlọ́run lérí mi nísìn ìgbà tó yẹ kó lọ sọ́jà lọ sọ́jà ìgbà tó yẹ kó sinmi kó lọ kírun lọ kírun ìgbà tó o bá ti fi ìgbà ẹ̀sìn sin lọ́hùn ṣeré tó o fi ṣiṣẹ́ àlùbáríkọ yọ kó mẹ́ tó o bá ti fi ìgbà ká fi ṣiṣẹ́ tó rò pé òun sin lọ́hùn ó rí pé òní dàtọ̀ fẹ́ dà làbá sọ pé ìrádà tó kà tẹ̀jìrìd má ikọ́ ọmọ tó lọ ìyá kẹfìlà snap mi ń ṣàkóso tó làáfíà abala àkàtà àmúlò nínú ọlọ́run kọ́ ń gbọ́rọ̀ sí lẹ́nu yòròyòrò ayé ni tó o bá fi tọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ ọ́ tó o fi lẹ̀ tó o wá ń ṣe èyí tí ọ̀ràn ọlọ́mójútó òfin ìtọ́bẹ̀ ọ̀kalẹ̀ ọkàn rẹ lọ ń tẹ̀lé ọlọ́nkọ̀ọ́.